wọ́n ní lórí ọ̀rọ̀ pos gbogbo aná la máa ti ń jẹ́ pos nísìnyí kọ̀tí ẹ̀ fẹ́ẹ́ sí di jẹ́ ọ̀fẹ́ sí mọ́ nísìnyí kọ́ra bẹ́ẹ̀ bá ń tata nísìnyí ọ̀fẹ́ lè ní pos kọ̀ láì fi strategy ni ìjọba náà ń work towards ẹ̀ wọ́n ń pè kíní kan ní financial inclusion financial inclusion wọ́n rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ní òkì ní ọ̀wá nù institution financing ti wà nàìjíríà kò ní báńkì account kò kò ṣe cooperative kò bá wọn dá sí kan ìwọ náà ṣàgbọ́dọ̀ lọ́nà kan tí ó fi máa dá sí ètò ìnáwó ni wọ́n pé as much as possible financial inclusion yìí wọ́n fẹ́ expand it ààrẹ ní pos yìí gbogbo wọn tó ní èmi kí ni wọn báńkì níjọ ọba ti lọ pos ibo lọlọ ọlọ báńkì ẹlòmíràn mọ o sẹẹrí pos ìtumọ̀ ẹ̀ ni pé mọ̀wùlẹ̀ wá bíráǹkì wa gbóǹtòsí ilé lẹ́bìrì pé gbogbo pos ń ṣiṣẹ́ pẹ̀lú kínni pẹ̀lú báǹkì ni àkáǹtì rẹ báǹkì rẹ náà ni wọ́n ti máa yọ owó èyí tó fìrìn lọ ibẹ̀ wọ́n sún báǹkì mọ́ ọ ni torí ìwọ tó ní wá èyí ń lẹ́ẹ̀fi wá mọ̀ pé ìwọ tó ní lọ báǹkì rìbá só lè lọ pọ́s rìbá ẹ̀yin náà dáhùn báǹkì kan nísìnyí èlé ní èlé ní ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ lòún ṣe ó wá gbé pọ́s kalẹ̀ ṣé èèyàn lè gbé nkú lọ bíráǹjì wọn <laughs> àmọ́ ìmọ̀ bá wọn ṣe túrú bí o ẹ̀ ṣe mọ̀ pé àwọn ọ̀nà bẹ́ẹ̀ bá jẹ rìbá ẹ̀ ṣe kí ni ẹ̀ mú rìbá kan tó nù sẹ́rí gbogbo ẹni tá a bá ti lè bá ṣòwò fisikálẹ̀ a lè bá ṣòwò indirectly a lè bá ṣòwò indirectly torí náà àkọ́kọ́ pọ́ìntì náà báǹkì tó bá jẹ́ pé báǹkì tí ò gba èlé ń ṣe ń tọ́lọ́wọ́n bá fẹ́ òun la lè lo pos rẹ o torí pé in in the simplest term ni mo ti wí fún yín o kò sí ti ń jẹ́ pos ju pé sún banking services mọ́ àwọn èèyàn nothing more torí náà ẹ ntí àbálẹ lọ bá wọn kọ́dà bí wọ́n gbé wá káàyàn lé náà séèyàn ọgbà kò gbọ́dọ̀ gbà bó ti jẹ́ nù now generally káà zoom pé àwọn báńkì tí ò ṣe ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ yìí pos wọn là ń lò àbáwọn companies mi náà ń dìde níṣẹ́ táwọn èsì bank ìmọ̀báyà wọn ti débì táwọn operate pos àwọn èsì ṣe bank a sì rí i pé wọ́n ń jẹ rìbá wọ́n ń gba rìbá àwọn nǹkan wo látún wá sá fún ní tí wọ́n ń ṣáàjì yín tẹ́ bá lọ́dọ̀ wọn pè ní kíni service charge ọtí ẹ̀dá ọ̀yà mẹ́nuba cooperative náà ń fọ́ọ̀lù sílẹ̀ cooperative náà ní àgbàrìbá àmẹ́sẹ̀ mọ̀ pé owó kan la fi ṣe kíní a ṣe photocopy ẹ gba fọ́ọ̀mù ẹ ṣe kí ló léyìn náà service charge service charge nínú sẹ̀ríà halali kò síbi tọ́lọ̀ ń ti ní ṣiṣẹ́ fún yàn lọ́fẹ̀ẹ́ bọ́ba wù ọ́ tọ̀fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ alhamdulilayi àmọ́ ṣiṣẹ́ fún yàn ọgbọ́dọ̀ wá jẹ́ ọ̀fẹ́ ọlọ́run òbí bẹ́ẹ̀ a lè bẹ̀yàn pé ẹ̀dàkùn yẹn lówó ẹ̀ ṣe fún mi lọ́fẹ̀ẹ́ bọ́ba dá àmọ́ bọ́ba ní àsìkò mi tẹ́ lò làákàyè mi tẹ́ lò ibi tí ń rìn lọ àìgbowó halali àmọ́ wọ́n ti wá ń wọ́ halali náà lọ oko haramu in some ways in for yín example kan mo ní ọ affect cooperative ọ affect ẹ̀yin oní POS náà service charge wa bó o ní ṣe bó o là á ṣe ń calculate èèyàn wá cooperative owó tó yá hundred thousand naira èèyàn wá POS transaction tó ṣe hundred thousand naira àbí ten thousand naira àní iye tá a ṣáàjì lórí rẹ̀ is hundred naira lápèjúwe lọ́nà méjèèjì ẹnìkan wá wá lọ́la òun gba two hundred thousand naira àní sáfìsì àjíwádé ló two hundred naira ẹnìkan wá lọ́tún la pos àbí cooperative three hundred thousand ní transaction àti wa pẹ̀lú rẹ̀ àní asojúmọ́ yìí tọ́jẹ́ three hundred naira èyí ń ti ń lọ oko rìbá èyí ti ń ṣe ni èyí ti ń lọ oko rìbá o èyí ti ń jẹ́ service charge lówó sẹ́ èyí ti ń jẹ́ service charge ní kí ni àbí kí ni tó máa service mo ṣiṣẹ́ fún ọ iye tí ń sì charge ní sáfíìsì yìí ò gbọ́dọ̀ máa multiply eh? proportionally pẹ̀lú owó kò sí tẹ fẹ́ fi prove ẹ̀ pé sáfíìsì tẹ fẹ́ ni ó gba hundred thousand dọ́bù rẹ̀ lẹ́kún lẹ́fi sáfù ẹ̀ ni ó gba two hundred kò sí tẹ fi prove ẹ̀ pé multiply by five rẹ̀ lẹ́ni ó gba five hundred thousand ẹ̀ fura eléyìí tẹ́ ẹ bá rí i pé ah, ọ̀dà mo máa ń fún àwọn èèyàn lẹ́ kan mo ní kọ́dà the reverse may be the case kọ́dà ó lè jẹ́ opposite ẹnìkan wá cooperative nísìnyí ọwọ́ owó tí ó fẹ́ yá owó díẹ̀ ni lágbèjúwe ọwọ́ ni a ní iye tá a yá o eight thousand nine hundred and eighty nine kọ́bọ̀ eight thousand nine hundred and eighty nine kọ́bọ̀ chẹ́ẹ̀kì lásìkò fún yín o akọ̀wé owó fún yín ní chẹ́ẹ̀kì tẹ́ lọ gbà tó ti yé. practically tá a bá fẹ́ wò pé it's a service that we render akọ̀wé ọ̀sán àjòkò yóò máa kọ èló la pé eight thousand eh, nine hundred and eighty nine kọ́bọ̀ full stop service ìsánú a sì fẹ́ gbowó service ẹnìkan wá wá one million ló ń wá gbà one million one million naira a sì rẹ́ńdà tí ni fóun náà service a wà tún wípé akọ̀wé pé bá wa kọ chẹ́ẹ̀kì one million one million full stop service èwo lọ́pọ̀ jù ní méjì ẹ̀yin náà ẹ dáhùn sáfìsì wo lọ́pọ̀ jù sáfìsì bàbá ní eight thousand pọ̀ ju nígbà tẹ́yọ̀ bá wá chájì ẹ̀ wá chájì bàbá ní one million nílọ́pọ̀ ọgọ́rùn-ún tẹ́ gbà lọ́wọ́ ẹ̀ sì ní service charge ni èyí wọn èsì service charge mọ́ o èyí wọn affect pos wọn affect kílẹ̀ kílẹ̀ ń pè cooperative gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ní kẹ́ ẹ fi sí sẹ̀rí ọ̀ta kò àṣàfù rẹ̀ iye charge ní kò gbọ́dọ̀ máa jẹ́ pé wá ti di kíní ó di báyìí wá di báyìí àdọ́gbọ́n mo rìbá bẹ́yàn ọ̀fẹ́ jẹ rìbá nu o. two.